الحمد لله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته إن عرفه إليك الله رمضان تسجد الصورة على دعوة إنه سوره ألك في الجانب عن الصيام الشتاء بشتنا lásìkò tó ń sọ sí àmì ẹni sòrò ìdí ni táwọn olùmọ̀ ti sọ pé nínú àwọn nǹkan tó tọ́ka sí ẹ̀sán eléyìí ń dẹ̀fẹ́ ni tó sọ sí àmì òun náà lọ ọlọ́run àìsàn ọ̀bẹ́l ìnáná yóò fọ sọ́ọ̀dúró na ìjọra ọ̀hún dọ̀wọ́ ìrẹ̀ ìsáàb kí la máa kó ẹ̀sán àwọn tó ṣe sùúrù fún wa láì ṣe ìṣirò sí ẹ̀sán yìí. wọn nítorí pé ẹni tí ń sọ síyá ọ̀gbà àbàlẹ̀ ní sòrò sòrò lórí àìjẹ sòrò lórí àmì sòrò lórí àìtẹ́tẹ́ inú rẹ̀ níbi àtijọ́ gbádùn láti ìgbà kan dégbà kan pẹ̀lú àníyàn fún ìṣẹ́jẹ́ ìdíjọ́sìn fún ọ̀wà sòrò táwa ní nínú rọmọbánu a ò gbọdọ̀ jẹ́ kí rọmọbánu lọ kí sòrò yẹ wá pòórá ó wá nínú hadith anabi sallallahu alaihi wasallam tí gbogbo ìbẹ̀rẹ̀ àyẹ̀wò olúwa bá ṣe fẹ́rú tí ò bá fi sùúrù kan fún kò ì tí ì ṣèjẹra fún eléyìí tó túmọ̀ sí wípé èèyàn ọba ti ní sùúrù gbogbo nǹkan ara rẹ̀ ní ọgbàjẹ́ gbogbo nǹkan tó fẹ́ máa dá nínú ọ̀rọ̀ ara rẹ̀ ẹ̀nà ni ó kó ìfàsẹ́yìn bá sùúrù dára púpọ̀ ó sì ń bẹ nínú nǹkan tí ọ̀yẹ́ ká ṣe àwátì rẹ̀ nínú ìwà àti ìṣesí ọmọ èèyàn. lẹ́yìn eléyìí àti pàkíyèsí wa ẹni tó bá wá sí mọ́ṣáláṣí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ rẹ̀ tó tó ti pọ̀ bẹ̀rẹ̀ sọ̀rẹ́ tó bá lè pa yányá èyí kò gbé sí kọ́mọ́ sọ̀rọ̀ nítorí pé wọ́n yìí wá mọ́ṣáláṣí wá kéré wọ́n yìí wá mọ́ṣáláṣí fún nǹkan ilé ayé wọ́n máa wá sí mọ́síláṣí láti wá tẹ̀sí. tí gbogbo nǹkan bá dákẹ́ rọ́rọ́ ó ṣe é pé kẹ́kẹ́ parére àti fi ọkàn sí sọ̀lá àti rìn ní ìgbà ọgọ́rùn-ún lórí ọgọ́rùn-ún kì í ṣe ń tọrọ. ẹ rí i pé gbogbo ẹni tí ń ṣe sọ̀lá lásìkò tá ń ṣe sọ̀lá tí nǹkan kan ọ̀bá pariwo gbogbo wọn lè fi ọkàn ṣe sọ̀lá láti bẹ̀rẹ̀ dópin. ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé ìdá kan nínú ọgọ́rùn-ún péré wọn fi ronú sọ̀lá orí rẹ̀ ló sì wà ẹlòmíì ó lè jẹ́ ìdá mẹ́wàá nínú ọgọ́rùn-ún yóò fi ronú tó ń ṣe báwo wá ní nǹkan kan bá tún pariwo nǹkan kan bá tún yọ àwọn èèyàn lẹ́nu nítorí dájú ni pé wọn ní kọkàn tẹ̀sán ẹ̀ ẹ̀sìn láwọn ṣe ní kíláàsì báwo ni ó ti ta fún ọ láyé yìí títí wọn ò ní gbàjẹ́ tó bá di lọ́la tó bẹ̀rẹ̀ fìyàmù ńlá wọn ń ṣe ní mọ́ṣáláṣí gbogbo nǹkan fọmọ pariwo sí wa létí wọn máa tún ònújà gbọ́rọ̀ ọpọlọ ọ̀pọ̀lọpọ̀ òsínlẹ̀ ti ń ṣe tẹ́lẹ̀ náà lẹ́yìn ó túbọ̀ mú kí ọpọlọ wọn kó jìnnà sí púpọ̀ púpọ̀ náà á jẹ sábàbí ó fi kó bẹ́sí àwọn èèyàn náà jẹ sábàbí ó fi gba àwọn èèyàn lẹ́sìn jẹ tó bá lórí ẹsẹ̀ ti ẹnìkan tó ń dá kò tí mà báwo ló ṣe rọ́nà lọ́jọ́ gbẹ̀ngàn ìyá báwo ni tó bá tún á kó báwọn èèyàn míì tó yẹ kẹ́lò ní tí ọ̀bá fọkàn síbi ẹ̀sìn tí ń ṣe ariwo ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ tiẹ̀ ní òjò kọ́ fọkàn síbẹ̀ ó léwu púpọ̀ kí ni tó ná nígbà tẹ́rọ yẹn bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tó tètè pa kí lọ́nà tọ́lá ti rọ́ òun ló ń ṣe wo iná lọ fọkàn sí débi pé ńgbà tí ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ rẹ̀ ń pariwo yóò pa ìrẹsì báwọn èèyàn ìwọ ò lè pa ẹ jẹ́ ká kíyè sára o kí wọn mọ tàtàrà mọ fẹ gbalada ọmọ dẹsẹ ìrẹ la sọ pé ẹ jẹ́ ká kíyè sára ẹnìjẹ agbadé bíi pé ẹni tẹrọ rẹ bá dún tí ọpa mọtíláṣí ọgbà yọ ọgbà fún bí ọ̀sẹ̀ méjì ó fi jẹ́ pé ó fi kọ́gbọ́n mọtíláṣí ẹ̀tọ́ wo ló tó fi gbà ẹ̀tọ́ wo ni wọ́n ní láti gbé ẹ̀rọ mọ́ṣáláṣí kọ́ máa pariwo sáwọn èèyàn létí ẹ̀tọ́ wo ló ní láti ṣe bẹ́ẹ̀ ṣé ọmọ ọ̀wọ́ ilé ọlọ́ọ̀hún ilé ọlọ́ọ̀hún ọyọ kí bá wọ ẹgbẹ́ tiẹ̀ mọ́ṣáláṣí bá gbarú ẹ̀rọ sọ́wọ́ ọ̀sẹ̀ méjì mẹ́ta òfin kọ́gbọ́n òsùn tó bẹ̀rù bẹ̀ torí de lè ẹnájẹ̀ká ga débẹ̀ mọ́ṣáláṣí ni bí ilé ìjọsìn ni bí gbogbo ariwo ran tó a máa kó bẹ́sí àwọn èèyàn olùwẹ́lẹ́dàá àkójú ká máa ṣe dáadáa tó léwà tó máa ṣe gbogbo kọ̀dá kọ̀tọ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك